atau ada pun jalan kalau ada yang malam semoga kita lah Muhammad Sallallahu Alaihi Wasallam hal ini awal Ramadan lebih bermuat dunia Kesiluannya una di Vatilene. Iba a completar dengan en kalau Hay aquí, apenas Calana, hay a Juan Urcu. Hay aquí en Salarene para el día que el aquí el Jaúl. Uno de ellos wọ́n fà wọn kan pé wọ́n ọ̀làbò káwọ̀ ní ẹ̀ máa ń fáyà ní ẹ̀ máa ń kí irú àwọn ọmọ bẹ́ẹ̀. eléyìí ká máa pàtàkì kéèyàn kí wọn pàtàkì jùlọ kéèyàn ọlọ́run fún ànábọ̀ Muhammad sallallahu alaihi wa في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا كنت فيه فأقمت لهم الصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذا كنا فيهم فأخذناهم ولا طائفة منهم فإذا طائفة منهم بعد فإذا كانت عن أسلامكم

ترميها قال الوقع Ìyẹn pé nígbà tí wọ́n wà ní ojú ogun, lásìkò ń wá kó ọlọ́run ní ẹ̀ẹ́kìrún náà ní ẹ̀. Ṣẹ̀kàn pé àwọn tó wà lójú ogun lójú ogun ẹ̀sìn ní bá ọlọ́run ní ó kẹràn. Eléyìí tí a pé ìfún ní àdìpọ̀ rẹ̀ tó pàtàkì. Àwọn àpá àwọn àpá ẹ̀sìn wọ́n sì yapa lórí ìjẹ́ni tí kò bá kírun rẹ̀ lásìkò rẹ̀ ló kí i. Lásìkò tó yẹ kó kí n wá ọjà lọ. Iyọ̀ ni bẹ́ẹ̀ yóò dá ẹ̀mí náà padà àbí kò ní dá padà. Ìyapa àwọn àpá lórí náà sábà ní àsìkò oorun àti sàlàyé díẹ̀ níbi omi àlàyé náà ó láti kò tiẹ̀ àsìkò tó bẹ̀rẹ̀ ó láti kò parí láàárín àsìkò tó bẹ̀rẹ̀ ní títí di àsìkò tó parí bí yóò bá ti sáájú wá wọ àsìkò àlàáfíì ìgbẹ́ ní ìyẹn tó lè sí ìmúnà padà. àdìsí lè fi padà nínú apá ní àárín àmẹ́ni wọn àfa kó lórí àwọn méjì ẹni àkọ́kọ́ ẹni tó sùn òun sùn bóyá bí o ti sùn bí aago aago méjìlá ó wá sọrun fáá lásìkò táwa yìí wọn á jí ní aago mẹ́rin àbọ̀ pé àti àdìgbò àtiwọ́ alátàrí àdìgbò àyílà ti kọjá àdìgbò àyílà ti bẹ̀rẹ̀ lásìkò táwa yìí ní aago kan ó kù ìṣẹ́jú márùn-ún ní wọ́n ń parí ní aago mẹ́rin ọ̀rọ̀ ẹ̀mí márùn-ún àti parí lánàá. ìtumá tó ń di aago mẹ́rin ọ̀rọ̀ ẹ̀mí mẹ́wàá àti wo àsìkò àlásàrì tó àwọn ìlú ìlú máa ń sọ pé tó ìdápadà tó ìdápadà ẹni àwọn afá kó lórí àwọn lónìí lórí àwọn méjì ẹni tó sàn ètò wọn padà jí lásìkò wọn fọlọ àwọn àwọn jí lásìkò wọn gbóbi náà torí pé sàn ni wọ́n ní ẹni yẹn kọ́ anábà Muhammad sallallahu alaihi wa sallam anábà ní yóò dàpara abẹ́ni tó gbàgbé wọ́n máa ń gbàgbé o olùjẹ́ tó ṣẹlẹ̀ sani ó ṣẹlẹ̀ tó ti àgbàgbé fún wọn kí n fà fún tiẹ̀ wọ́n fà fún tiẹ̀ lẹ́yìn kan ló tó rántí ìyẹn lè sin ìyàjò náà fẹ́ sin ìyàjò kan lórí ọdún kan ni wọ́n lọ sí sánbẹ̀ ó yẹ pé ìrún àyílẹ̀ abala káàdì wà kò ìrántí wọn ó lè gbàgbé omi tó pàtó wà tó wà rántí sí bóyá lẹ́yìn ọdún kan bóyá wọ́n tó wá lọ lù ẹ̀kọ́ ìdámẹ́jì kẹ̀lé padà á ah, nípa wá ìmọ̀ kálàtà yìí ìmọ̀ káyìlà bá. àníbi onímọ̀ nẹ́sì àní sọ̀lá ẹni bá kírun ẹni bá gbàgbé tí ó yẹ kó kún lásìkò rẹ̀ tí ò kí tó bá ti rántí àníbi kò fi bẹ́ẹ̀ gbogbo ọ̀tọ́ bá rántí rántí àwọn méjì yìí òun ni ṣẹ̀rí láti san ẹ̀wọ̀n padà kódà tí àsìkò yẹn bá fẹ́lẹ̀ yìí láti kọjá lọ gbogbo ọdún ìbàjẹ́ pé ó sùn ní ìmọ̀mọ́ ẹni tó mọ ẹni tó sùn ní olú kan tó ara rẹ̀ abẹ́ni tó gbàgbé èyí ò ní sọ pé ní mọ̀mọ́ ẹni ti gbàgbé kò ṣeé ṣe ọlọ́run máa ń dín yẹn gbàgbé nǹkan. ibi táwọn afá ti wá sí yapa mo ní pé ẹni tí ọ̀pọ̀lọpọ̀ akáwò kan kún lónìí ní padà sí i ó kọ́mọ̀ lọ́dọ̀ wa lónìí àwọn èèyàn mọ́ pàtàkì ń wú àláìlà àbí ẹlòmílò ń jíjẹ́ lẹ́wọ́ nípa níṣẹ́ tó ọmọ bọ́ọ̀lù jẹ́ bọ́ọ̀lù jẹ́ ẹbí iṣẹ́ kan lèyìn ó ṣe ṣe pé owó tẹ máa gbà ń bẹ́ẹ̀ fọ́nà àwọn mẹ́fà wọn ní máa lé lórí àwọn mílò ìmọ̀ lẹ́yìn rẹ̀ ìwà ọwá náà ṣiṣẹ́ lọ́wọ́ àsìkò wọn fi wá kọjá lọ kọ́nà ní ẹni tó pé wọ́n bá pè wọn yóò fálámù يحضرها. ẹni bá gbọ́ tí wọ́n ti ẹni bá gbọ́ tí wọ́n ti èrò fífi báyìí ó gbọ́ Allahu Akbar Allahu Akbar ó gbọ́ tó kí wá kí ìrùn yẹn kò lọ sí wọ́n ti wá kí tán kí èsì tẹ wọ́n ti wá kí wọ́n ti kí o èyí ṣe tí àsìkò ti wá lọ o. èyí táwọn yẹn bí lọ́wọ́ òun ni bóyá wọ́n fi àsìkò ti lọ rí ìwọ́n ti ní ìyá wọn ti lọ. ìjọ tí wá gbọ́rọ̀ ní wọ́n wá kí mọ́mí sí aláṣà láàmà àlékún amọ̀dúlá àmúra ọlọ́run lọ ọ̀rọ̀ pípẹ́ àní Muhammad ọlọ́run àti wàtẹ́lá àníyànjú sí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ yóò wọn ó àwọn àwọn kan ní ládàrú ní tóbi ládàrú ní tóbi tẹ́lẹ̀ mi lọ́rùn bá ṣe ládàrú ní tóbi tó tóbi nínú kọ́lá yóò fún wa rí títì rẹ̀ ìyẹn wọn sàn láàmì nínú ìyẹn wọn sàn láàmì ládàrú ní tóbi ẹ̀dá kọ̀ọ̀kan ló lè dùn mọ́ owó oṣù wa tá à ń gbà lóde ní kó wá sí aláìsàn ló dùn mọ́ wa ọ̀fẹ́ ẹni máa ti yóò ìpìlẹ̀ rẹ̀ tó máa kọ́kọ́ tán ní sẹ́rì títì ìtànyẹmọ́ ìdákọ̀ọ́lẹ́ láǹkà àwọn fún un irú ẹni bẹ́ẹ̀ alẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ nígbà wọ́n tó wá gbọ́rọ̀ wọ́n sí òun lọ́wọ́ wọ́n lòun ṣe nǹkan lọ́wọ́ ẹ wá wo àwọn àfáà lónìí àwọn àfáà náà wọ́n ń ṣe wá àti lọ́wọ́ àsìkò wọn sì tó wọn ò sì ní sí wọn wá pé ńlá lórí sáńbẹ́rẹ́ nílà lórí àti ráfà tí sọ fáwọn èèyàn rí tí jẹ́ ti wá sí inú ọmọdé wà sí káwọn èèyàn ti fún yàn o ọjà ẹni tí tẹ́tí ń sọ̀rọ̀ yìí ibi èsì ni òkúkú tí ẹ fẹ́ mọ bà wá àwọn ń ṣe wá àti èkú lọ àdìmọ́bù yà pé. bàbá mi fọ́n gbóhùn tó àwọn èèyàn lè sọ fún àfà pé àfà àdìgbò ti tó bò tó ń rí ìṣesí wọn ẹ̀mí àwọn àgbo àwọn òkè àfọ èkó ni o ẹni tó wá gbó ẹ̀mí àgbo à wọn ni tí wọn gbóbi wọn ní hin á dẹ́sẹ̀ tó ti báyìí ó lè ń gbẹ́sẹ̀ lé wàlúwàlú àgbẹ̀ wọ́n láwọn gbé wọ́n láwọn gbẹ́tẹ̀ lé ìwé ti ẹ̀ ẹ sì dùkú bẹ́ẹ̀. ẹ wọ́n yẹn ti nífẹ̀ẹ́ tó èyí wọn ò yọ̀bọ lọ́wọ́ sábà pé ọba wa dìde ẹyẹ sí ìjìrẹ̀ èmi ò sí bẹ́ẹ̀ ìyẹn ó sọ lójú pé ìrún máa gbúdú ní mẹ́rin yìí ìrún ti ọ̀rọ̀ gbẹ̀tẹ̀ ẹ̀yẹ tí wọ́n bá rẹ̀ kí náà nínú ìjọsẹ̀ ìbí tí ìpínlẹ̀ bá rẹ̀ kí ni wà á sí ìrìn yẹn lọ bẹ́ẹ̀. àwọn afẹ́ ìmọ̀ọ́sẹ̀ wọn lọ́wọ́ wọ́n máa ṣe sàádà lọ́wọ́ wọn ní káwọn yẹn túká wọ́n sọ táwọn ìbáṣe túká òun nípa ìdílé agbóná. ọ̀hún ni kò ṣe kankan náà o àsìkò méjì ló wà fún un o àsìkò méjì ló wà fún un. èyí ló fẹ́ jẹ́ kẹta wọ́n ní àsìkò àkọ́kọ́ wà ẹlẹ́ẹ̀kejì àsìkò làlúrí kí ni ìṣẹ̀lẹ̀ lórí ní àdúgbò olóṣù àṣìṣẹ̀lẹ̀ lórí àdúgbò olóṣù àṣìṣẹ̀lẹ̀ lórí mọ́tẹ̀ lórí láyé ó ní irú ọ̀pá tá à ń sọ yẹn ó ní èyí tá à ń èyí tá à ń sọ èyí tá à ń ṣe lọ́wọ́ yìí ó wà sí tá à ń ṣe lọ́wọ́ yìí ó ló jù ọ̀rọ̀ ní wà sí tá à ń ṣe lọ́wọ́ yìí ó ló jù ọ̀rọ̀ ó mẹ́sìn mẹ́rin ọkùnrin tó jù lọ́rọ̀ tán àwọn àfáà ló kú bá wọn láyé ó ní àníbà Muhammad sallallahu alaihi wa sallam àníbì náà ti ń kéwú lọ́wọ́ ti ń kéwú fáwọn èèyàn lọ́wọ́ yìí sáàtì kò fún ṣìṣú tí wọn ti bàtà tí wọn bá lọ sí wọn ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí ló kọ́ lé kéwú yìí sánàbí ti ń kọ́ ẹ̀ ń kéwú lọ́wọ́ àníbì kọ́ ẹ̀ ń kéwú yìí ìpínlẹ̀ kójò kó kí wàá yé dé kójò kó mọ́sálásí àbínú gbogbo gbọ́dọ̀ níbi nǹkan ẹ̀ńtẹ́ wúlò ní mọ́sáàtì náà lẹ́jì kan ẹ̀ńtẹ́ wú ilé ẹgbẹ́ wọn ti ń sálẹ̀ ìjẹmọ́ ti fi ẹ̀ńtẹ́ wú lọ àwọn oníkọ́ńtẹ́ wú. ẹni sábẹ́ ọ̀rọ̀ náà bá wọ. apá ooru ẹ̀yin sẹ́yìn náà máa máa ka ìjòkó tì wọ́n ẹ̀rù. sọ náà bò tọ ẹ wá já lọ àwọn tí wọ́n ní ìyẹn lè sápadà ìyẹn lè sápadà kí ni àwọn ẹ̀rí wọn. Muhammad sallallahu alaihi àdìsí dára àdìsí àwọn bàní kùrẹ́bọ̀ ọmọ nínú náà anábìnrin láti sọ lè yára àpò ilá ti bàní kùrẹ́bọ̀ anábì tí wọn sọ ọ́bà rẹ̀ tí ẹ gbọ́rọ̀ tí ó rí ìrún alásàárì àti tí ẹ gbé àwọn bàní kùrẹ́bọ̀ pẹ̀tẹ́ sí àdìsí ọ̀hẹ́wò ni wọ́n bá ń lọ màtá dójú ọ̀nà àti wàlásàárì wá tó wàlásàárì tó àwọn anìyàn kíkà wọn kírun à ayé ìjọba ìta ń lọ anẹ́bílá gbọdọ̀ kírun àbíkádé bẹ́ẹ̀ àwọn tí wọ́n mú sáàdì àwọn tí wọ́n mú kù jù ní àwọn ní sáà ń bọ́ nílò anẹ́bílá pé ó fẹ́ ká yára ni kò ń ṣe pé yóò àbúkú bá tòun bá tó kájú nìyí kàmá tí ó fẹ́ ká yára dán wọn ni ìgbà kájú tòun wá tó káyìí dán á ti náà ni wọ́n sì pín sí ibi lọ́tọ̀ àwọn kan ti àwọn kan láyé láyé àwọn ò yapa àti àníbà Muhammad sọ̀rọ̀ náà wà rẹ̀ àtẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ àwọn òfin àwọn òfin ìyọ náà. wọ́n nígbà tí wọ́n fi dé ọ̀dà àwọn àbànú sọ̀rọ̀ ìwọ̀ áfì kọjá àti ọmọ gbòdì. ogun kan náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìrántí ogun yẹn ìrún zúrì àti ìrún alásàrì ó lọ́mọ́ ogun yẹn. ẹ̀yin mọ́gbọ̀n wà lọ́kùnrin àwọn bàálù kò rọ́rí bọ̀ ìgbà tí wọ́n padà wá dé ní àwọn tó ń bọ̀ bàálù kò rí ìgbà tó dọ̀bà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ̀rọ̀ àyẹ̀kú ìṣẹ̀lẹ̀ fún ànábì ànábì láwọn méjì ni wọ́n ṣe dédé sọ àwọn tí wọ́n ní ẹni tí ò bá kírun tásìkò rẹ̀ ti kọjá lọ ó lè gbẹ̀mí yìí ó lè kí padà nínú àwọn ìṣẹ́ mọ́ wa nù pé àwọn olóyìn náà ti kà padà bó tẹ̀ jẹ́ sí àwọn eléyìí wọ́n rí nǹkan fẹsẹ̀ lé ju tiwa lọ nǹkan tí ò lẹ́sẹ̀ sí ẹgbẹ̀rún wọn lòun ti jẹ lọ́wọ́ ilé àti jẹ látara òun múnádé látara òun múnádé wọn á fi Allahu Akbar wọn á múnádé ìlú tó yiná o kọ́dà ìṣẹ̀ sọ́jà lọ́wọ́ gbà ìṣẹ̀ nínú ẹ̀rí àkọ́kọ́ àdìsí Bukhari àti Muslim ànábì ń sọ pé àwọn tí wọ́n bá jẹ́ obìnrin tó máa ń ṣe haidọ̀ lásìkò tó ń ṣe haidọ̀ lọ́wọ́ wọ́n fi ìran lẹ̀ wọn ní kí wọ́n ti fàwẹ́ lẹ̀ àmọ́ wọ́n dá òun padà wọn ní dá ìran padà wọ́n dá ìran padà wọ́n ti gbé nìyí wọn ní dá ìran padà. Inna salata kanat alàlùmọ́ọ̀nìyàn kìtàbà mọ̀ọ́kúta ó fi ìyẹn ló táìmù ni níbi náà dáhùn padà ó fi òye ní òun ní kíkiri ìdákìmá ní ẹ̀rí wọn nìyẹn. bákan náà ẹ̀rí tó wá lò ẹ̀rí wọn tó ní ẹ̀rọ rí àyà ta kàyé àyà yẹn òun làwọn gbá lé pé àyà yìí ó ti ha náà sèkò ni òun ti ha ìdájọ́ àyà tá a ń ta láìlọ́kàn yìí ó ti pa ìdájọ́ gbàmọ́kò rẹ̀ lọ ó ti parẹ́ àwọn eléyìí náà ń bẹ lójú ogun ni kọ́dà àyà mẹ́rin tó wà nínú tọ́tù bá kọ́ tó náà tó ń sọ ìṣe sí eléyìí jẹ́ fi ń ja ọgọ́ wà lójú ogun ó yàtọ̀ eléyìí ni èsì bẹ̀rẹ̀ ogun òun lọ́wọ́ fi mú ìṣèṣì báyìí wá èyí tó wà nínú tọ́tù bá kọ́ wọ́n ti ń bẹ ní wọ́n ti ń jagun lọ́wọ́ ń jagun lọ́wọ́ lásìkò tó tó ọlọ́run sì sọ àyà kalẹ̀ pé a ẹ máa kí ni ẹ máa káyà sáàkùdà kọ́ra. ẹ rántí gàrí. نسعى ركبانا أو ركبانا يا ايه مثال الوارد ايه فإذا قضيتم فلا ọrụ àwọn òfin náà jó àtìwọ́n bá tó bàbá tí òun wá tó lọ́lọ́wọ́ àtàkùn àti bàbá Muhammad èsì ti fẹ́ ẹnu ọlọ́run yìí lára o ẹ ti báyìí náà ni o wọ́n ní àyà yìí ìdájọ́ ló ń ló pa ìdájọ́ bànúkúrẹ́ bọ̀ àtàwọn tá a ní kí wọ́n lọ sí zúrì wọn àti áàfù wọn tó lọ sí lẹ́yìn nìyí lẹ́yìn náà gbúdì àyà yìí ló ṣe ló pa ìdájọ́ yẹn rẹ. àṣìṣe àrẹ́júwájú tí wọ́n fẹ́ tó àlùkò hàn lára àwọn tó kí ẹ mọ àwọn náà síkún wàlùmọ̀ ṣe ẹ gbọ́dọ̀ mọ̀ wọ́n ìdájọ́ kan máa pa ìdájọ́ kan rẹ òfin ìbá mọ̀ èyí ó ti ṣe ojú ọwọ́ ti ṣe ọ́ ọlọ́dún hápì ìlú aláṣọ̀làwà ọlọ́run ọba ìbákọ̀ láǹkà yìí o ọlọ́run ní ẹ àwọn àsìkò dáadáa ẹ̀sọ́. Ọjà ìrún àárín gbogbo ẹ̀sọ́ gidi o. Bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ bá wá ń kírun bẹ́ẹ̀ bá wá ń kírun ẹ̀dùn dáadáa níwájú ọlọ́run lẹ́nu tí ń páyọ̀ ọlọ́run láti ń ẹ̀dùn dáadáa báyìí tẹ́lẹ̀ ní wà lẹ́. Bàbá ìjà ara ń sọ, bàbá ìjà ara ń sọ.

bẹ́ẹ̀ tí ń jà lọ́wọ́ eléyìí tayọ kékeré fínra ní òun ẹ máa ti bá àwọn ẹgbẹ́ tí ń jà lọ́wọ́ ẹ̀yin tẹ́ sí ń bẹ ní orí nǹkan àgùn bẹ́ẹ̀ tí wà lé nǹkan náà ti ìdájọ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ tí ò ṣe àwọn táàbù ń lọ́wọ́ rẹ̀ kíbílà ń kọ́ ibi tá a ti rí ẹ̀rí pé bẹ́ẹ̀ kọ́ àgbẹ̀ máa ń kírun lórí ọkọ̀ ojú omi bí òrí kíbílà àbúrúkú lẹ́rọ́pléènì tó bẹ́ẹ̀ náà ni máa ń kiri mọ́tò náà àwọn eléyìí ti pẹ̀lú ṣe títà wà nù wọn ò wá kíbílà ọ̀dọ̀ ọ̀rọ̀ àlálẹ́ ọ̀tọ̀ èsì ọ̀rọ̀ àlọ́ pé ààyè ah, dá ìtàrọ̀ àlá ó ti kú ọlọ́run ò fún wọn láǹfààní pé ẹ padà lọ kí bó ti yẹ kẹ́ kí nínú àwọn ìdájọ́ tó pa ìdájọ́ ìbànúkùnrin lọ́rẹ̀ lé rẹ̀ ọlọ́run tó fi ń jagun lọ́wọ́ náà láti máa kí wọn rẹ kí ni wọ́n ń ṣe sọ́tọ̀ ń ṣe ẹ̀ ń ṣe mítínì níbi ìfọ̀lẹ̀ ìdìbò kó ń bẹ̀ tẹ́lẹ̀ ní ẹgbẹ́ àfihàn ìlànà tó mẹ́wàá the policy ọ̀pọ̀lọpọ̀ wa mú fún mi àwọn aláma ń pọ̀ bí àwọn mítínì báyìí àwọn alápọ̀ ń bẹ̀ ó ti àpò ọ̀mù fún Ìlọrin wọ́n máa fi àwọn àbáwọn tó yẹn ń ṣe lọ làlórí àbí àlórí wa ó ti ní jáde làlórí tàbí ẹ mọ̀ mọ̀ inú ẹ̀ méjì táwọn ṣe pẹ̀lú ogun táwọn eléyìí ń jà èwo ló rọrùn jòwó lélẹ̀ méjì táwọn ṣe ta ló bẹ̀ wá ìdí wa ń ogun táwọn eléyìí ń jà ta ló ọlọ́run rán ọlọ́run ní ọ̀dà ṣe lọ sí délé máa ti bá ọ̀nà jagun lọ́wọ́. kálọ̀wà yìí ni ọ̀rẹ́ ọlọ́run òróró ó ní iná ṣẹ̀dídù ẹ̀kọ́ ẹni òróró ṣẹ̀dídù ẹ̀kọ́ ó lè ní ní àgbákò yàrá ní yíyan o ó ti gbọ́dọ̀ mi kì í sì yàgbẹ́ lómi wà láyé àkọ́kú ọkùnrin ìyíkan sí ìdálẹ́yìn rẹ̀ ẹ má jẹ́ gẹ́gẹ́ ní ká má di mọ́rìdíà. ẹ má jẹ́ mọ́rìdíà mọ́rìdíà ni máa ń ka àwọn àyà àwọn àyà rahman àyà àforíjì nìkan lá máa kà yàgùrọ̀ ìlú ọlọ́run èyí jẹ́ mọ́ta náà nù aláforíjì ọlọ́run èyí lè ṣe ìforíjì yàn èyí jẹ́ ṣe ń bẹ́ẹ̀ ló wọná àmì ẹlẹ́hàá tó wọná. ayàrá ilẹ̀ nta. Ó sọ ó ní èmi o. Wọ́n bá ń sọ fún bá ń sọ fún o. Èmi ní mo lè ẹ̀sẹ̀ jìyàn nítorí Kẹ́nyà. ni. Kọ́dà ọ̀nà lórí ẹ̀sẹ̀ lè kú lórí obìnrin lóbìnrin tí ó ó lè ṣe sì mẹ́lẹ́ obìnrin lọ́sàn àwẹ̀ ọlọ́run ní bí mo ṣe ìṣìṣẹ́ tó àná wọ̀ fún ẹ̀yìn ìpínlẹ̀ fún níbi o tòun ti bẹ́ẹ̀ ẹ̀hẹ́ èmi ìṣúná ẹ mọ̀ tẹ́lẹ̀ ṣáájú ìyanu ló yàmi ló yàmi ló ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ti rántí pé ó ní rahman ẹ sì mọ ẹlẹ́sí ó ní tẹ̀lé ní ìkọ́bù náà gbogbo tí a bá ń ṣe ìwé jù lọ gbogbo tí a bá ń ṣe láyé ìwé jù lọ ẹ jẹ́ ká pàtàkì wọn ẹ wà lẹ́yìn sí nǹkan lọ́wọ́ àsìkò wọn wá tó ẹ jùlọ kọ̀ọ̀dún lọ ẹlòmíràn òun òun bíbí ni òun láwọn àlejò ni àwọn àlejò bó kọ́nà àbọ̀wọ̀n ọjọ́ ọ̀gá rẹ ẹlòmíràn burú àwọn àlọ́ ní fọ́ọ̀nì náà wà láyé níbi tọ́jọ́ kan ẹni ọ̀gá wa wà lọ́rin àwọn akẹ́kẹ́ lọ́wọ́ wọ́n á pè wọ́n wọ́n á dìde wọ́n lọ pè wọ́n. <laughs> ìmọ̀ dára ẹ̀ pé wọ́n á tún lé báwọ̀ kẹ́kẹ́ ọgọ̀ aláwọ̀ yọ̀n ní ètò ìdílé nàní. báwọ̀ kẹ́kẹ́ ìdìbò yìí náà rí ẹ̀ẹ́dẹ̀gẹ̀dẹ̀ ní àmọ́ àfáàdé ní ẹ̀tọ́ àfáàdé ní nígbà gbòkó ọ̀rọ̀ ní mọ̀tò kàfáàdé ọkọ̀ amẹ́rin ẹ̀yìn tó yẹ tó ń dà méjì yóò pọ̀ òdútàlẹ̀ yóò fi ṣòro àwọn àlọ́ ní lọ́la wà láì mo ó ti tó bẹ̀ méjì dáhùn tó pọ̀ tí yóò fi dáhùn tó ti fi ṣòro yóò àwọn wájú ọ̀gá rẹ̀ lé ẹwà máa bẹ̀rù rẹ̀ ẹlòmíì ò lè fi ń ṣe kẹta níbi iṣẹ́ ẹlòmíì ò lè fi ń wọn abẹ́rù rẹ̀ wọn atún hàn wọn sì pè wọn ẹni ìdìbò bẹ torí oṣù dẹ́gbà ẹ mẹ́jà ọlọ́run ọba ọlọ́run ọba là ń fojú kéré yẹn ọlọ́run à ń fojú kéré yẹn ẹjá bàbàrà ẹ wo ẹ ó ní ìtẹ̀kẹ́tẹ́ máa ń sọ àwọn bóṣe láàfíà tó bí ò bá èyí máa ń sọ àwọn àtàn náà ayé wa táwọn afẹ́fẹ́ ẹ̀rí ẹ̀sìn wọn ẹnì kẹta wọlé wá kírun ẹnì kan wọlé wá kírun ó sì wọlé ó sì dálẹ̀ bẹ́ẹ̀ ti máa ń dáhùn ẹnì kẹta dáhùn lẹ̀ ni ó lé bá ẹnì ní ó kírun yóò fi di ẹ̀yìn ló tó kí ló fàyà fún ẹ̀yìn ó kírun jẹ́ ìyẹn tó kí ló fàyà fún ẹ jẹ́ káka àwọn kún tábà ti dé ju ìrẹ́jà pápákọ̀ tó mẹ́wàá àmọ́ ní àlàhàlàhàlàhàlàhàlà ẹnì kan kí ni sọ́jọ́ kan ànábì kí wọn sọ́pọ̀ láwọn jẹ̀mọ́ ó wá kọjú sí wọn ó wá ìtẹ́nì kan sàn lọ́wọ́ ànábì wá ojú sí wọn ànábì ní ẹwọ ilé ẹwọ ẹwọ ẹwọ kálukú wá lórí bó bá ti kú báyìí ànábì ní kọ ó kú sí jífà lórí wọn àwọn ní gbèjì lọ wọn ní gbèjì lọ ọmọ lẹ́yìn lórí irú ìwọ bá ọ̀rọ̀ wa máa ń fi bí ìdájọ́ sí ìgbàlú ìmáàmù lẹ́yìn ká kàrún kún kí ni ìṣòro kábọ̀yà sí ẹ̀yìn yàrá ẹ̀yìn yàrá ẹni wá ti rúurú alìwá jáde alìwá tí lọ́tọ́ ní ìwé lòun fihàn nínú lọ́fihàn ọláìwá jẹ ìjà ẹyà tó sí ní wọ́n ń wo ìdáná wá rí ó fẹ́ lọ́ kàtó méjì tó fi nìkan ó fi pàtí àtàwọn wá kàtó tó gún wọ́n á bèrè rọ́bà tí a nẹ́ka tàrà fàyín lámú tẹkún tàrà fáyín náà yàrá ẹjá máa ti yàn bí wà fara rọ́gà wa tàbá rọ́gà wa tàbá ń ṣiṣẹ́ á pàfẹ́ ti ṣe dáadáa ìtí jẹ́ ìsánù nu ìtí jẹ́ ìsìlámù nu àlébì ni ẹ máa sin ọlọ́run ọba yín bí ìjà pẹ́ẹ́sì kéde yìí nígbà pé ẹ̀yìn ọlọ́run ọlọ́run tó ń kọ́dù yín bọ́ tó ń kọ́dù rẹ máa kíjà fọ́nà lọ́wọ́ yìí àlébì wa bí ìbára yí ọ fàyín ní lámúṣẹ̀ tó ń ta

Fáníkẹ̀ fún Ọlọ́run ní wọ́n fún àwọn méjì. Àkọ́mẹ́kí pẹ̀lú rẹ̀, ìwọ ni ìmọ́mù, ó wà fún àwọn méjì. Àwọn kan tó kọ́ fún pẹ̀lú rẹ̀ náà. Àwọn kan wà lẹ́yìn. Ọlọ́run àwọn tí wọ́n fẹ́ kí nǹkan ní rẹ̀ wà nẹ́bì tí wọ́n gbàgbé láti mú nǹkan ìyá wọn lọ́wọ́ kan fi kọ́pá ta ní dàbí kan fi kọ́pá ta ní ọkọ̀ náà ní kan fi kọ́pá ó ṣe é ṣe nígbà tí wọ́n kí wọn lọ́wọ́ gbèsè rí nílé yàwó rè yóò kàn dá lu àárín àwọn tí wọ́n ń fún lọ́wọ́ yẹn òkú akẹ́kọ̀ọ́ ló já wá

nítorí kọ́ mi sọ bẹ́ẹ̀ àwọn tó lẹ́bi àwọn tó ń bá sọ̀rọ̀ yìí ibo ló wà ẹ máa wù ibo ló wà ojú ogun kí la yé títí ọ̀sùn yìí wa kí la yé ayé ogun ni o ogun náà jà láyé nígbà tó wà ń jagun láyé nígbà tó wà lọ sùn o táwọn tó ń bọ̀ jagun ọkọ̀ àlẹ́ rẹ̀ àwọn tó ti ń báyà jagun ogun ayé àwọn tá a lè fojú rí ni àwọn táyà lè fojú rí mi wọ́n wá ń bì kan wọ́n sì máa tàfà sí ọ àwọn ẹni yẹn wá wà lórí náà wọ́n lè sá sí ọ ìdá tọ́ba ti lọ wọ́n dá wọn lójú náà lóhùn wọ́n kó bọ́ ní wọ́n àti pàrọ̀ rẹ̀ nígbà wọn lọ. tó dà kí mo sì ló pàrọ̀ gbogbo ẹjọ́ bá ń lọ lọ́wọ́ o ẹ̀ ń bá ìlàmù oúnjẹ ni ọlọ́run kò ní ìlà sọ́ra ọtí ní ìtọ́ ọdún mọ́ ẹran ara ọtí ní ọdún mọ́ lọ́wọ́ ẹlòmíì òfò pápátá ni bí ìbá ń gbé nǹkan mọ́lé ànábì sallallahu alaihi wa sallam ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní máa ń ta'allaqa salima faqad ashara ànábì ló gbogbo máa ń gbé nǹkan mọ́ra tí ló fi ń tọ́ rẹ̀ ń gbé nǹkan mọ́ra ẹni nìkan nìkan kan ń jẹ ó láfa lòun ní àti ní ni ó tí ó bá fẹ́ tráfù káàfọ́ fákó tó bá fọ́ fákó kò nígbà bá tẹlẹ̀ ìdókòó ní ṣe wọ ọwọ́ ní kọ́lá àwọn àti wọ́n dára lóhùn èdè kí lára sí èdè kí sí lára sí ìrọ̀ wọn sàn yìí ni wọ́ iye bọ́ bá bá kú ìṣirò ń bẹ ọkùnrin bá inú kó hàn á ní kó hàn sí àdúgbò ara ti nǹkan lójú lójú bọ́bá lọ́dọ̀ fáwọn ti dá tọ́ de kẹ́mọ́ra tọ́ wá fi kú bẹ́ẹ̀ ọkú gbèdé nínú omi tẹnu wá ń pé tó ẹ̀rí òun nu tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá di pàró ẹ̀dí wọ gbogbo ẹran bẹ́ẹ̀ bá di bẹ́ẹ̀ kò mìíràn o ó nípa ìdá sájà jù wọ́n yẹ kú nàìjíríà tí ẹ bá tẹ́ bá ti wá forí kalẹ̀ àwọn tí àwọn jó táwọn òsì kírun àwọn àwọn àjò lẹ́yìn ní mọ̀tẹ́fẹ́ yìí ẹ wo ìsìlámù fún àkàtì aláìláì ẹlòmíì ló gba ọlọ́nà ọba fún àkàtì aláìláì kọ́ o àwọn ilé ìjọ gba ọlọ́nà ọba ló pé àtàwákù àwọn ọlọ́ọ̀hìn yàtàl ilẹ̀ alọ́gá ilẹ̀ ẹ̀sìmáì ìyẹn jọ ọjọ́ ọdún nǹkan ìwọ́n ló ń fara lé níbi mìíràn ṣe gbìyànjú ọlọ́run ń sọ wọn lóòótọ́ gbogbo wa gbogbo wa ọlọ́run lágbá ọlọ́run lágbára lóòótọ́ àmọ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ látàrí yóò ti jẹ́ pé ìṣẹ́ ń kọ́ alẹ́ kọ́ bá kọ́ àwọn tá a ránṣẹ́ kẹ́kọ́ làwọn ránṣẹ́ ààrí gbogbo wọn kí ìlẹ̀kẹ́ náà ṣùgbọ́n lọ́wọ́ ọba yìí náà nígbà táwọn mùsùlùmí tó jẹ́ kí lọ́wọ́ sátìn ogun àkọ́kọ́ tó kọjá láyé kí lọ́wọ́ sátìn ló làwọn mùsùlùmí àwọn gbèsè yìí wọ́n lé one thousand nǹkan ẹ̀gbìn táwọn gbèsè yìí gbé lọ́wọ́ ó tó pọ̀ jùlọ àwọn mọ̀sùn lọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ó tó wá jẹ́ ní àwẹ̀ inú àwẹ̀ lẹ́jà tó bá dé wọ́n pọ̀ jù wọ́n lọ kọ́dà gbèsè yìí mẹ́ta fẹ́ lè mú ìdílé kan wọ́n bá sọ ọdún ìjàkadì àmọ́ lọ́nà sí yọ́nà ọlọ́run sọ àwọn láìka kalẹ̀ ni ọlọ́run sọ àwọn láìka wọ́n ń sọ kalẹ̀ àwọn náà kún mùsùlùmí lọ́wọ́ ọlọ́ọ̀fọ́ ni pé wọ́n kàn tán fa ní ẹ̀yìn kan jù dání ẹ̀yìn kan jù àwọn ọlọ́ọ̀mà ń jù ọlọ́run yẹn wá ń bẹ́ńdà náà adá rẹ̀ sì wà pẹ̀lú dínkù bọ̀dé ní ìwọ́dẹ́ ti kọ́ alẹ́kọ̀ọ́ ni ẹ̀bẹ́ wọn fẹ́ fi kọ́ alẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ ni bàbá alágbá ọlọ́mọ ọba àwọn náà gbọ́ ọ̀sẹ̀ gbìyànjú ọlọ́run dábà ti forí kalẹ̀ tí wọ́n tẹ́ tí wọ́n àwọn yóò máa wò ní pé wọ́n máa wò ní ẹ̀yà irú àwọn báyìí làwọn àpàdé bá débò míì láwọn ilé lábáwá míì àràfi ohun Saudi Arabia ẹni bí kọmọtò ń sọdún wọn ni lábàtà tí ń jẹ àmọ́mọ́ gbé lábàtà tí ń pa àwọn ìmọ̀ọ́mọ̀ ẹ wà á rí i pé àwọn sọ́jà dúró àbáwọn ọlọ́pàá dúró wọ́n ti fi ń lọ nínú ìjọba tí wọ́n sọ àwọn èèyàn ìdáàbòbò wa ti pàtàkì ṣàwọn ẹni tó bá ti kí tán àwọn lọ fi wọn ní wọ́n ṣe bèbè rí tí ìṣe sí bá wà bẹ́ẹ̀ tí ò bá ń kọ̀ọ̀kan bá lẹ̀ láwùjọ mùsùlùmí pé à ń jà lọ́wọ́ bí irú ìṣẹ́ ń jà lọ́nà ọ̀sùn nísìnyí wọ́n lè gbé bàbá ẹ̀ka ká àbáwọn àsìkò tí kòkó ara mú ń dààmú àwọn èèyàn ní nọ́ọ̀tì wọ́n lè gbé kẹ́yìn máa kírun kẹ́yìn kan dúró

tí àwọn sọ́rífà ní àwọn tẹ́tẹ̀ lẹ́kẹ̀ẹ́jì káàna wa tuntun wọn èyí tátàlà yé jẹ́ nígbà yìí ọ̀nà tí wọ́n fi ń gbà tí wọ́n bá yìí ọ̀nà méjì ní àhínẹ́tì alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé ànẹ́bì ló ti fi gbájú fún wọn méjì lànà ló kù sani bá ti kí alákọ̀ọ́kọ́ yẹn ànẹ́bì ó dùn ó tó bá ti dùn tó bá ti dé lórí ìlú àti tó kalẹ̀ yóò wá dùn tó bá ti kẹ́kẹ́ alákọ̀ọ́kọ́ tán tó bá ti dùn àwọn tí wọ́n àwọn àwọn àmọ́ ti wọn lọ wọ́n mọ̀ dá ti wọ́n ti lọ àlẹ́mí sì di ojú ẹ̀. nígbà tí wọ́n bá ń san ẹ̀rọ padà wọn ní ìmọ̀ mọ̀ wọn kálukú kálukú wa ti ráka ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ fúnra rẹ̀ wọ́n wá sálámà. wọ́n máa sálámà àwọn àpò ilẹ̀ àlẹ́mí sì wà lórí ìdúró. àwọn kẹ́rìkà ilé ẹ̀kejì àwọn tẹ̀ wá wá àwọn wa tó fi àníbà Muhammad ànábì wa yóò lọ sí rògbò àwọn wa tẹ̀lé ànábì wa sálámà ànábì tó gbé lè tẹ̀lé méjì àwọn orí wọn kọ̀ọ̀kan padà. ọlọ́run lọ́nà pé tí wọ́n ti àwọn kọ́ìfẹ̀ lè kejì táwọn ẹgbẹ́ lè táwọn apá ní ìtọ́ lú. ọ̀sẹ̀ ìlú lápò ìlú ọkọ̀ ọ̀rọ̀ ayélujára àgbà àwọn ìyẹn náà àwọn náà wà fún báwọn kan ṣe mú nǹkan ìjà àwọn lọ́wọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì náà tún fún náà lọ́wọ́ ọlọ́run ni wọ́n dẹ̀lẹ̀ dẹ̀lẹ̀ ìyẹn ní ìdájọ́ àwọn ọ̀rọ̀ ìlàwọ̀ ìlàwọ̀ ọlọ́run wá ní ó wá sọ rísí tó fi dá síbẹ̀ tó tó lọ́ọ̀ parí ní Àlẹ́lúwẹ̀ kẹfàrù, àwọn tí wọ́n ń yàgbèsè rí àwọn gẹ̀rẹ́gẹ̀ ń bájẹ̀ yìí, àwọn ọmọ ẹgbẹ̀rún ni Tẹ́ bá ti lè sí àwọn nǹkan nílẹ̀ tẹ́ sílẹ̀ báyìí, tẹ́ lọ sí ìtùbá ìgbé. Báyọ̀ ni ìrìn ìlú ọmọ àdáyé tọ́ ẹ̀kan náà ẹ̀kan náà wọ́n kàn rọ ọba nílẹ̀ kan náà ni wọ́n bá ti rọ́ sí mẹ́rin ilé ẹ̀sìn balabala ẹ̀sìn wọn kàn káàkiri ọ̀hún ti bà yín. bọ̀sùn iṣẹ́ títẹ̀ wà yẹn táwọn bá ní máa rọ́ wá bó ṣe tẹ́ bá wà àǹkàtì wà lórí ìdúró bàtẹ́ wọn àfojì pé ṣé ti dìbìlẹ̀ wà ní àǹkàtì wà àwọn ọmọ ìdíjẹ́ ìdí tó bá wọ́n ti wà lórí ìdúró náà ní abẹ́ wà tí wọ́n dé ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́dọ̀jà lọ́nà ni kíjọ́ máa wọ pé ọlọ́run láti lọ́wọ́ wọ́n ti pa yín lọ ẹlọ́run láti lọ́wọ́ ọlọ́run náà abẹ́ ọ̀ mẹ́gbọ́ pé ní àgbọ́ni táǹkì ní ìsìláàmù rẹ̀ ọlọ́run ni wà láàjì ní ọ̀pọ̀ Ọlọ́run bá ní ó ṣeé ṣe wájẹ́ pé tára wọn kọ̀ọ̀kan nínú yín jẹ́ pé ó lè jẹ́ ìnira fún wọn látara òjò tó bá rọ̀ àbí kó jẹ́ pé ó rẹ̀ wá. Tí wọn tó bá ní káwọn gbọ́n wọn gbé nǹkan ìjà wọn lọ sókè lọ sílẹ̀ yóò tún máa jẹ́ ìnira fún wọn ni. Lẹ́gbẹ́ aláwọ̀ tó yẹ pé ìmọ̀ jẹ́ ìnira fún ọlọ́run bá láì fi o. Mo rí ọlọ́run bọ̀ òfẹ́ tí ó ní ńlá. Ó yẹ pé èmi tí wọ́n kó nira bá ọ tí wàá lọ́kọ̀ wá fi bọ́ ọlọ́run tó ti láì fi kẹ́ kó àwọn tó ní tó kalẹ̀ o. Ọlọ́run yẹn mọ̀ pé inna Allaha أعدت كافرون Ọlọ́run náà gbèsè rí ọ, òun ti pèsè kalẹ̀ fún wọn ìyà, ìyà tí wọ́n fi ń yẹ pẹ́rẹ́. Ọlọ́run ti ká fún ìrírò ẹgbọ́ ọlọ́run, ẹ̀kọ́ ká kọ́ lórí nù ẹjá ka ìrún kún, ẹka fún gbogbo nǹkan, ẹka fún gbogbo tí ẹ̀ bá ń ṣe pápátá, kọ́lọ̀ bẹ́ẹ̀ máa ń lọ́rìn àjò ẹ máa bá sọ̀rọ̀ bá ti kó ẹsọ fún dẹ́fà ní pé ẹfẹ́ bí ọfẹ́ tí ò sí tọ̀sí ò bá wá dúró ìgbà yẹn ẹ̀ ní tù ẹ̀ ní tù sọ ti débi tẹ́ sọ tó bá yẹ pé ibi tẹ́ ti sọ yìí àsìkò ohun òsì ní kọjá bọ̀tọ́ bá ti sọ wọn kọjá ẹja mọ́ àwọn àyílà lápèjì rẹ̀ agbo méjì ní kò dúró mẹ́ta ló kò dúró ní wọ́n fi ń dagbo mẹ́rin láti ta wà yìí ní wọ́n fi ń dagbo mẹ́rin láti ta wà yìí òun a ti fẹ́ wọ àsìkò àfihàn tẹwárí áfíì àti zuhuri eh, ọlọ́run fún aláǹfààní àti ìpamọ́ ìgbàpọ̀ ìyẹn lè fi àyílà àtàlátà ẹ̀ lè papọ̀ tẹwárí ti papọ̀ ọ̀nà méjì alẹ́ gbà sí papọ̀ ọ̀nà àkọ́kọ́ a lè fa alásàrì a lè fà wá sẹ́yìn tó bá yẹ pé ọkọ̀ gbóbi aago kan báàgò kan àbọ̀ tẹ̀sán ìtàyè làlá wa àti alásàrì ti jìnnà ẹ rọ̀ pé ẹ bá tó ní ká ẹ gbóńdà kò tó ní gbóná ẹ ti lọ gbé lọ ẹ wàá fa àsìkò alásàrì ẹ fà sẹ́yìn ẹ wàá pé àyílà àti alásàrì ẹ sì lágbo kan yẹn ẹ fà sẹ́yìn ọdún tuntun lórí ọ̀fẹ́ ká fa yúrì ká fa síwájú ká fò lọ bá áfì alẹ́sẹ̀bẹ̀ tẹ́tẹ́ bí ìdèjì alásàbẹ̀ ti tó wá nìyí bí alẹ́ fàwọ́ bí pọ́tẹ́tì ìṣẹ́wà tí ìwọ̀n lórí àti ìṣọ̀látọ̀ àti ẹ̀rẹ́sìn ní tẹ́sìn wapọ̀ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ òun ló ń da ṣẹ̀dá fìlà. ìjọba lè fà á tí ẹni fẹ́ lọ sínú mọ́tò ọlọ́fẹ́ sọ yìí tó bá rí fóònù tó fẹ́ sí yìí tẹ́ ẹ tó lẹ́bọ̀ọ́ lẹ̀ fẹ́ lọ kí tẹ́ sí àsìkò owó ti kọjá lọ lápòjú ní sìn ẹwà mọ́tò tẹ̀wọ̀n fún ẹ tó débi fẹ́ lọ ẹ gbó bí aago méje tẹ̀wọ̀n fún méje ní àtúwọ̀ àsìkò mọ́tòbíìmù àlásà ìfìbẹ́lẹ̀ tó bá kú bí five minutes ní five minutes láti kòwó tó tẹ́ ẹ fi pé láàrin five minutes yìí náà ẹ̀rọ dédé bíjà lọ ìgbà yẹn ẹ wà sí àtúntò yẹn ní mọ́tò ìgbà tá ti mọ́tò ẹ wà sí mọ́tò bá mi ọ̀sẹ̀ lálẹ́ wà lápẹ́ tó wọlé tí ìbá lálẹ́ àgbẹ̀ tó wọlé ẹni mú nǹkan mi lọ́wọ́ bí òkúta èsì tó gbó bẹ́ẹ̀ ń tẹ̀sí yín ni ẹlọ́jà ti gbẹ́ tiwa pàjáde lápé bọ́sì kí wọn nínú lálẹ́ nǹkan ni ọwọ́ ló máa tún ìjẹ lọ ọlọ́ kí wọn bẹ́ẹ̀ ẹ máa fi ìmọ̀ àná àbí kí irun kí àti sùjúdù tí sùjúdù máa ju yòókù lọ nínú mọ́tò mọ́tò máa ti bẹ́ wọ́n ti Allahu Akbar tó bá débi rùkú ọ̀dù báyìí tó bá débi sùjúdù ọ̀fẹ́ ọ̀lọ́lẹ̀ ju pé sọ́wọ́n àforí kan lẹ́gbẹ́ sáwọn ọ̀lọ́lẹ̀ ìtẹ́ríba wọn ọ̀lọ́lẹ̀ ju ti rùkú lọ bá a ti lè fi nìyẹn ọlọ́run fún wa ní yọ̀ǹda ká lẹ̀ kásìkò rẹ̀ kọjá lọ àtọ́lá nàá kọ́dà bó

ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó bá ti ní kàṣìpọ̀ wà lókè àmà àìsí jẹ́tọ̀ àdúrà wa ta yóò ní kàlámà jẹ́tọ̀ ọlọ́mọta ní páàkì tó tún wá kàwé lóru ọlọ́run bíi ta tó tún lọ sọ́ọ̀bù yóò tún lọ fi àwọn èèyàn gbé ìrajà lónìí tó bá ti wá di ìtẹ̀ ẹ̀sìn à ní ṣe gbìyànjú ọlọ́run ti wà ní jẹ́nà wá dùn ọkùnrin fún ìyàlẹ́mìtì máa fọ́ ṣe gbìyànjú ọlọ́run èèyàn tí mo kí o mọ́ta gbà ọ̀nà tọ́lọ̀ ó ti gbà nígbà ọ̀nà òṣè وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم